ó dúró sórí odó ni ó dúró sórí ọlọ olókùn pẹ̀lú wọn níbi ìran ọ̀gẹ̀dẹ̀ àwọn tó ti ń bí ọwọ́ òfin lọ rẹ̀ yìí nínú àwọn ìdábẹ́ wọn máa fọwọ́ ara wọn ṣe ra ìran lásùlásù látọjọ́ tó ti ń lọ sùn ẹ̀ wọ́n máa kọ́ fi lọ rẹ̀ wò gbogbo nǹkan tó bá ti gbé sílẹ̀ wọ́n á fi ṣe ra wọn. ẹ bá rí àrí ìṣẹ́gi láti kàkáyé ti dáyé títí díẹ̀ sí wọ́n bá ṣẹ́gi ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n máa forí ara ẹ̀ ṣẹ́gi ó lè ṣe àṣẹ àṣẹ wà. kò ní fẹ́ dàrú àṣẹ ìdààmú òníjẹ báyìí àṣẹ àṣẹ òní ìjẹ́jẹ́ lẹ́lẹ̀ ní ti ìlú bẹ̀kìlẹ́kì lágbára Elédùmarè epo ọmọ akẹ́bí epo. láàárín gbogbo àwọn ọ́fíìsì àgbáyé ọmọ ènìyàn máa fọ́ bí ọmọ ènìyàn tí ò lówó ó bẹ̀rẹ̀ sí í lówó. ẹni tí ò tí ì kọ́lé ó bẹ̀rẹ̀ sí í tí orí òkèrè ó ń gùn owó orí òkèrè ó bẹ̀rẹ̀ sí í lówó.